Ẹ káàbọ̀ sí ìgbàgede ẹ̀kọ́ ti òní. Welcome to today's class. Àkórí ẹ̀kọ́ ti òní ni ìlù lílù. Our topic for today is drumming. Ìlù lílù nílẹ̀ Yorùbá. Drumming in Yoruba land. What do we do with drumming? What do we do with drums? What kind of drums do we have? These are the things we'll be looking at in today's class. Yes. Ọ̀kan lára iṣẹ́ ìṣẹ̀mbáyé ilẹ̀ Yorùbá ni ìlù lílù drumming is one of the traditional occupation in Yorùbá land. Ìdílé kan máa ń wà tí ó jẹ́ wípé ìlù lílù ni iṣẹ́ wọn. There are some families that are known for drumming and they are called Àyàn and that is why we give them names such as Àyàngbèmí, ayanbumi, Àyàndáre, ayanshiji, Àyàntúndé, Àyànfúnkẹ́, Àyàngbèmí. Àyànṣèyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So let's look at the types of drums we have. Gbẹ̀du, bàtà, àpèsìn, dundu, ṣẹ̀kẹ̀rẹ̀, sakara, yálù, gángan, àgídìgbo, bẹ̀m̀bẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. We have different types of drums. Ibi tí a ti máa lò where do we use the drums? Ààfin ọba the king's palace. Ibi ayẹyẹ any occasion. Níbi ìfàájì a place of enjoyment. Níbi ọdún òrìṣà um, a, a place where they do their festivals ibi ayẹyẹ olóṣèlú political rally and so on àwọn ohun wo ni a fi ń ṣe ìlú what are the things used in uh, for the drum igi awọ ọsán ìdèlè you can see the image you can see now you can see the image it's an anatomy of the drum ẹ̀yà ara ìlú so look at it these are the things we use in making the drum so let's look at what they forbid èèwọ̀ àwọn àyàn àyàn kò gbọ́dọ̀ gba ìyàwó ẹgbẹ́ that is no wife snatching kò gbọ́dọ̀ gba òde ẹgbẹ́ no occasion snatching that is you can't snatch your well eh, your mate's occasion the last one alubata kì that is no bata drummer should lead a song that will be all for today see you in our next class.